òkè òkè lẹ́yẹ fọ́n ò ní kú àwọn oníṣẹ́ ìdíwọ́ ayé ò ní mú ẹ. gbogbo àwọn ní ifá ló sọ ní ègbòǹgbè pé ewu pẹ́ lórí ewu. egbò pọ́n lẹ́sẹ̀ ní ìdàgbò àpò àrórò ló pẹ́ lórí ìgbà ó falẹ̀ jẹ́ yẹ́n máa ń jẹ́. ó ní fáfá gbàgbà mẹ́fà tí ń tìsálú ayé ìsálú ẹ̀rùkọ̀ àsáyé kílẹ̀ ń lọ sí láyọ̀ náà lọ lówó àwọn ń lọ bímọ àwọn ń lọ lọ́kọ ó ní gbogbo ẹni tó bá wáyé kí sí bímọ gbogbo ẹni tó bá wáṣẹ kí sí lówó gbogbo ẹni tó wáyé kí sí dàgbàlagbà o ṣùgbọ́n ìwọ́dọ̀ ọ̀fàgbà tó bá bàjẹ́ òdìdí àgbà wàá láyé wàá fọ́ bẹ́ẹ̀ wàá lọ́kọ tó dáa kurabi ma ti da ta àbálẹ̀ sí. ẹ bá mi ṣe káábíyèsí o. káábíyèsí fún bàbá yẹn àkọ́kọ́ aláàbí náà ọmọ méjì lórí ìlú ó ti sọ inú ọ̀rẹ́ tó ń dìbò fún ẹ àtàtà púpọ̀ wọn. bàbá náà ti dà sí kọ́mọ lónìí náà. ó ti gbọ́rọ̀ bàtà bá ló máa bẹ ẹgbẹ́ kùsùn ní orí adé òrìṣà oko pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀ òrìṣà oko pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀ orí àti kò gbọ́dọ̀ sí dànù òrìṣà oko adé yóò ní sí dànù kò di adé ìjàkújà ẹ̀ gbóyè ní kòríkòkòkò pa.

àyíkẹ́ òní nǹkan kan yà ló ń darí ẹ̀. in fact màá bínú bàjẹ́ tó bá yà kọ́. ṣe rẹ́rìn rẹ́rìn o ni ẹ ṣáà máa rẹ́rìn. àti wọ́n jọ jókòó sẹ́gbẹ̀ẹ́ ara wa ẹ máa yà wá lọ ìjọ. Oyo, boss wọn la. Boss ẹ ẹ ọdẹ kékeré ní ilé tó dé. láti gbé e black yẹn ni ìyá. èyí tí wọ́n máa kó kíní. ó ti lọ bẹ́ẹ̀ ni àti bàtà àti bàtà.